tó jẹ́ lọ́pọ̀lọpọ̀ àwa lè máa wò ká lajúlẹ̀ kí tàlùbọ̀ kó sí n tó bá gbà láàfin fún ẹni tí tó bá gba tó bá kọ̀ ní kínní ká sì fọ́ ní kọ̀rọ̀ so gbogbo wa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká jáde láti jẹ́ kí gbogbo ayé mọ̀ pé wọ́n láti recognize orílẹ̀ wa a ò ní láti máa bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹnikẹ́ni àwọn amúnisìn ìjọba orílẹ̀-èdè funfun yìí àwọn náà ń kó sínú àwọn àwọn wèrè tó wà ní nàìjíríà yẹn àti all other african nations because gbogbo ohun tó develop western world comes from africa and a lot of those things that develop east uh, uh, europe comes from nigeria ọmọ ọba wa ò wá gbọ́dọ̀ kò yẹ ká máa wọṣọ ká máa wọṣọ àkísà kò yẹ ká máa gbégbé ẹrú nítorí náà kálápádápá gbé kẹlẹ́sẹ̀ gbẹ́sẹ̀ kólókàkù kó gba ilé ẹ̀ lọ àṣẹ. kóníkálukú kò dánmú ìyá ẹ̀ gbé bàbá wa àròlé ọmọ bàbá mi tẹ́ntẹ́ ṣe ní ìbéèrè lọ́wọ́ àwọn ará wa. ẹ ṣeun olóòtú mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe kan ọlọ́run elédùnmọ̀rẹ̀ á jẹ́ kí gbogbo wa ó kéré òkú délé ilé tàdé ńlọ náà ní yorùbá nation ẹ̀yin bàbá wa tí ẹ fẹ́ òdì rally lágbára Elédùmarè Ọlọ́run Elédùmarè á bá mi wà pẹ̀lú yín gbogbo wa pátápátá báyìí náà la máa jẹṣẹ́ ọwọ́ wa nígbà tí ilẹ̀ Yorùbá yẹn bá dé lágbára Elédùmarè bàbá mi àròpọ̀ re òun ló mà mú mi rántí ọ̀rọ̀ kan tí mo fẹ́ sọ tí mo fẹ́ fi kín ẹ má bínú wípé mo tún padà sẹ́yìn tí mo fẹ́ fi kún central account wa tí ẹ sọ̀rọ̀ nípa ẹ̀ lẹ́ẹ̀kan òun ló mú mi rántí arákùnrin kan èyí tí wọ́n pè ní Saheed Ire ní orí òun náà a máa jáde síta bíi pé Yorùbá Nation ló gbé lọ́wọ́ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ni mo fẹ́ pe àkíyèsí yín sí sí ọ̀rọ̀ tí àwa sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí wọ́n ní arákùnrin yìí a máa gbé àkáǹtì síta láti fi gbowó a dẹ̀ máa gba owó yìí a máa dárúkọ bàbá wa a dẹ̀ máa gbowó yìí láti máa fi sọ pé òun fẹ́ ṣe ètùtù kan sí ìlú méje ìlú mẹ́jọ ìlú mẹ́fà at the end of the day àwa rí nílùú pé eh, scammer ni arákùnrin yìí àwọn èèyàn wa kọ̀ọ̀kan ti wọ́nà arákùnrin yìí wípé ohun tó ṣe yìí ò bójú mu ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ń súnmọ́ arákùnrin yìí pátápátá ló ń gbé ṣépè pé ayé wọn ò ní da kíníkan kíníkan ká ṣépè fún wọn torí pé kíni kò fẹ́ kí ẹnikẹ́ni ó yẹ òun lọ́wọ́ nǹkan ìwà ibi eléyìí tí ó ń wù tí ó fi àwa tó fi ń ta ẹrẹ̀ bá àwa tí a jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ lórí social media tá a dẹ̀ jẹ́ ọmọ ọkọ fún ilẹ̀ Yorùbá àwa fẹ́ rọ ẹ̀yin dóònà mo máa pe bàbá wa kan bàbá wa Ògúnríbidó láti sọ sí ọ̀rọ̀ yìí ṣùgbọ́n kí bàbá tó wọlé mo fẹ́ fi àkókò yìí sọ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá wípé ẹnikẹ́ni tó bá san owó sí àkáǹtì tí Saheed Ire bá gbé kalẹ̀ Eh, onítọ̀hún rísíkì ara ẹ̀ àbí ó fowó ṣòfò ó fowó ṣòfò àbí bẹ́ẹ̀ ó kọ̀ tá lọ́rẹ ṣùgbọ́n tó jáde pé lórí ọ̀rọ̀ Yorùbá nation fẹ́ ṣẹbọ ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Yorùbá a pè yín ni ẹ̀yin tẹ́ wà nílé àtẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀ ń ṣiṣẹ́ kẹtórí owó ni Saheed Ire ò kì í ṣara wa ẹ jọ̀ọ́ a sọ pé kó máa agitate Yorùbá nation o ṣùgbọ́n kó máa fi Yorùbá nation kó máa fi gbowó lọ́wọ́ ẹ̀yin tiwa mọ́ lọ́wọ́ ọmọ Yorùbá torí pé gbogbo nǹkan tó ń ṣe a ti ṣe ìwádìí sí pé scam ni bàbá mi Ògúnríbidó ẹ jọ̀wọ́ tí ẹ bá wà nílé ẹ bá mi sọ sí ọ̀rọ̀ yìí bàbá mi Fatai Ògúnríbidó. ẹ ṣe gan ni àròlé ten ten jp ẹ gbogbo lé òkè yín ẹ akásán akálẹ́ akáàárọ̀ akú ìyálẹ̀ta akú ìrọ̀lẹ́ níbikíbi tí ẹ ti ń gbọ́ wa ní agbára ṣe Ọlọ́run àwa náà lè máa rí èyí la máa bá àníwára wa tì ní agbára ṣe ọlọ́run àti àwọn tó nílẹ̀ yorùbá. brọ́dà mi tó ń ṣe àlàyé lọ́wọ́lọ́wọ́ ń sìn yìí màá fẹ́ kí gbogbo àwọn ọmọ káàárọ̀ oòjíire màá fẹ́ ká mọ kinní kan wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn report ló ń wá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìfisùn ló ń wá sí ọ̀dọ̀ wa gẹ́gẹ́ bí media presenter pé àwọn kan tó bá ṣe program ẹ wọ́n gbé àwọn àgbà àwọn ọba àwọn olóró àwọn ẹgbẹ́ wọn ṣépè wọ́n ṣe gbá wọ́n ṣẹ̀yìn mo dẹ̀ máa ń ṣàlàyé fún wọn wípé àwa tá a jẹ́ registered media presenters tẹ́ bá ti rí àwọn tó ń wà tí kì í ṣe ìwà ọmọlúàbí yìí wọn ò sí ní ara wa màá dẹ̀ bẹ̀yìn màá rọ̀ yín gbogbo ìgbà tí a bá ti ṣe town hall meeting ní ọjọ́ Wednesday yìí ìyẹn ni àpéjọpọ̀ àwọn ọmọlúàbí ní ojú kan láti bá wa sọ̀rọ̀ ẹ máa fi ojú sọ gbogbo wa pátápátá láti mọ àwa tá a wà ń bẹ̀ ìyẹn ni pé ẹ lè mọ̀ pé ta ló ń jórúkọ yìí ta lẹ́ni yìí láti jẹ́ ká mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ẹ bá ti rí nínú ìkànnì yìí wọn kì í ṣe ara wa àwọn tó dẹ̀ jẹ́ ara wa tó jẹ́ kó bóyá wà ní ibi iṣẹ́ tàbí wà ní ìrìn àjò tán bá wa pé ẹ àmọ̀ wọ́n tí ẹ bá béèrè nípa wọn à ń ṣe àlàyé fún yín síwájú ohun nítorí pé ọ̀rọ̀ pọ̀ lónìí tàbí máa bá yín sọ ṣùgbọ́n lè yẹ ká sọ sí nítorí pé nǹkan tó bá lè bọ̀ wá ní orúkọ jẹ́ gẹ́gẹ́ bí ọmọ káàrọ̀ òjíire pàápàá àwa tó jẹ́ pé àwa yìí náà ni ohun tí à ń fọ̀ sí tẹ́ gbẹ́kẹ̀lé tẹ̀dẹ̀ nígbàgbọ́ sí wípé àwa náà là ń gbìyànjú láti má jẹ́ kí omi tútù kó dà sí lọ́kàn nípa nǹkan tá a gbé lọ́wọ́ yìí tá a dẹ̀ nígbàgbọ́ kó ti bọ́ sí ní agbára ṣe àwọn tó nílẹ̀ àti ọ̀run tó dá wa síbi tá a wà tí a dẹ̀ ní kí ẹni tó ní má jẹ́ àníkẹ́ni tí ò ní kó débi sùn a lọ gbalẹ̀ onílẹ̀ ọ̀run tó dá wa ó máa jà fún wa dẹ̀ máa gbalẹ̀ wa láìpẹ́ láì jìnnà ẹ̀bẹ̀ ni mò bẹ̀ yín tá a bá rẹ̀ ń tó gbé tò síta pé àwọn fẹ́ gba owó ẹ máa béèrè lọ́wọ́ àwa media presenters pé ṣé mẹ́mbà media presenters ni wá nítorí wọ́n ti bà wá ní orúkọ jẹ́ púpọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ náà fẹ́ jẹ̀yìn agitation nítorí àwọn àlùfàṣà ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ ń sọ kò sí ẹni tó wà as member of media presenters tó máa rí àgbàfín tó máa ń kan àgbàlábùkù kò sí láàrin wa rárá ẹ fojú wo abáyé sọ̀rọ̀ láṣàlẹ̀ ẹ kẹ́wọ́ àwọn tẹ́ máa rí bàbá àròpọ̀ eré àròdé tẹ́ńtẹ́ ni ìyá wa kọ́ìn ni bàbá wa Eh, ìjìnlẹ̀ ni gbogbo apápátá àkì ń sọ̀rọ̀ àkì ń rágbà fi hàn àdẹ̀kì ń rọ̀bà fi torí pé ọmọlúàbí ni wá inú àṣà là ń sùn tá à ń jẹ tá à ń mu àṣà ọ̀dẹ̀ fi wá sílẹ̀ ara ẹ̀ ní àlàyé tó ń ṣe fún wa ní àṣálẹ̀ yìí gbogbo àwọn tó bá ń fi orúkọ mídíà gbowó tọ̀ eh, wọn kì í ṣara wa àwọn tó wá dẹ̀ dárúkọ yorùbá gbogbo àwọn tó ń dárúkọ yorùbá yìí àwa tá a jẹ́ registered member mi rò pa àwọwọ́ mi rò pa àwọ ten percent torí ọ̀pọ̀lọpọ̀ náà wọn àwọn ṣe nípa Yorùbá náà ni wọn ń sara wa o tẹ́ bá ti gbọ́ àwọn ọ̀rọ̀ àlùfàǹsà àwọn ọ̀rọ̀ ibi èpè kò kì í ṣe àwa media presenter tí ẹ̀yin mọ̀ as official registered members àwa kọ́ là ń ṣe gbogbo ẹ̀ tó wá fẹ́ rèsò owó tẹ́ bá kẹ́ tó fi owó yín fẹ́ anybody ẹ confirm wípé ṣé nǹkan yẹn ṣé nǹkan tó lẹ́gà ni tàbí kan tí ò lẹ́gà nípa arákùnrin tó sọ yìí àkọ́kọ́ nìyí ẹ̀kejì kan ni ṣùgbọ́n lẹ́yìn wa gẹ́gẹ́ bí ọlọ́àbí òun làwa dì mú àwa ò ta sẹ́nìbọ̀dì kó lórúkọ kó jórúkọ ẹ̀ tí wàá ní wípé àmọ̀ sí àwọn àlàyé tí wọ́n ṣe o mo dúró ná a máa ẹ̀ ṣe. ẹ ṣeun púpọ̀ bàbá mi ò gún ríbi bàbá mi àròpọ̀ rẹ over to you sir ẹ ṣeun o. ẹ ẹ ṣeun ṣeun wọn ní ká dúpẹ́ lọ́wọ́ ẹni tí ó rí ni tó mọ ni lójú ọ̀pọ̀ ni òwò ibi tí a wà ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa ká dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ti share program yìí Yorùbá jẹ́ ẹ̀yà kan tí ẹ ò kàn lè dádé máa dà pé kó máa lọ báyìí Yorùbá fẹ́ béèrè question kí ló ń fowó mi ṣe bó ló ṣe jẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n pàtàkì tó wà ń bẹ̀ ni wípé tí world media ká dúró lé lórí ni wípé tẹ́ ẹ bá ti rí ẹnikẹ́ni òun ló jẹ́ ká máa rotate ẹ̀ kò sẹ́ni tó máa ṣe inú wa a máa rotate àwọn tó máa máa present ní every Wednesday àwọn tẹ́ ẹ bá ti rí láàrin wa ń bí báyìí abẹ́rẹ́ tó lókun nídìí ìtumọ̀ kan tá à ń sọ nìyẹn a dẹ̀ san registration fee dó ẹnìkan lè jáde kó rọ́bìṣì wa kó lábòsí náà ń ṣe ń bẹ̀ kó ní wọn mọ̀kan tó ń ṣe nìkan but àwa gbàgbọ́ wípé dídúró papọ̀ ó bẹ̀tà kéèyàn dá lọ sójú ogun ní táwa gbàgbọ́ ni ṣé mọ̀ pé tí n bá ní nǹkan tí mo gbé ń sìn tó bá yẹ pé mo fẹ́ máa ṣe jìbìtì lábẹ́ mi ní fẹ́ káyé rè màá fẹ́ máa ṣe pamọ́pamọ́ so ìgbà tá a dẹ̀ ti wò wípé kò sọ́nà tá a lè gbà ju wípé ká ṣù ká dúró pọ̀ ó máa ń le láti lè mí wá ẹ jẹ́ kí n fún yín ní àpẹẹrẹ tó bá jẹ́ wípé dídúró papọ̀ ò dáa ó ṣe wá jẹ́ wípé ńgbà tọ́lọ́run fẹ́ dáyé àti ọ̀run tó ń ké sí àwọn kan tó sọ pé ẹ wá àwọn wo ló ń ké sí ìgbà tí Jésù Olúwa tó fẹ́ jáde fún ìhìnrere lẹ́yìn tó gbààwẹ̀ ó yẹ kó bá ń dá ṣe nǹkan ẹ̀ kò lè ṣe ó ké sáwọn kan ó fi hàn wípé ká jọ ṣe nǹkan pọ̀ yẹn ó ti wà láti tìkọ́ṣe òun ló máa ń dúró jù ẹ wo bàbá Awólọ́wọ̀ bó tiẹ̀ jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń wò wá bóyá ẹ̀ bàbá yẹn rí ṣùgbọ́n ẹ ṣáà kà nígbà tó fẹ́ ṣe nǹkan ó wá àwọn tó máa ṣe ó kó wọn mọ́ra so bí mo ṣe rí pé ó ṣe yẹ ká ṣe é nìyẹn tẹ́nìkan bá dá dúró tó ń bú àwọn mẹ́wàá ẹ ti mọ ibi tó wà náà èmi á rìfà irú àwọn èèyàn bẹ́ẹ̀ màá rìfà wọn lọ sí ìwé òwe orí kẹjọ ẹsẹ ìkẹrìndínlógójì book of proverbs chapter number 8 verse thirty-six tẹ bá wo ẹ̀wò kó tó wà ń bẹ̀ ìyẹn á máa dá yín lóhùn nǹkan ẹ ẹ̀yin wa ṣé pé búyàn kò ní gbé wa dé anywhere bẹ́tà ẹ jẹ́ ká kọ́kọ́ try experiment yìí tó bá yorùbá ní sáyẹ́ǹsì èpè ẹ lọ open group kankan sọ pé èpè scientific group so ẹ máa ṣẹ́ èpè nínú group yẹn tẹ́pẹ́ yín bá ti pa fúlàní méjì then màá join tẹ́pẹ́ yín bá ti gbàbọn lọ́wọ́ fúlàní màá join tẹ́pẹ́ yín tó bá ti ṣe ọ̀nà tó ṣe ná tí ò lọ màá join ẹ kàn lè lọ create eh, society kan kẹ́ ẹ máa fèpè kẹ́ pé èpè platform then àfọlò yẹn má wọrí àbá àbá yín pin gan ẹ dẹ̀ lè ṣe app èpè èpè app so à á lè follow yín à trust yín gbà yín but wáyé pé ìwọ̀n yẹn pé gbogbo ìpè tẹ́ ẹ ti ń ṣẹ́ fáwọn arábì kò sí nǹkan tó kò sí kò sí nǹkan tó ṣe so ẹ má ẹ má jẹ́ ká tanra wa jẹ òyìnbó rẹ́dí àti ṣẹ́ ìpè ẹ wo òyìnbó ń bíbá tẹ́ bá sọ pé òyìnbó ń craze pé you are crazy i mean yes i'm crazy but tẹ́ bá sọ pé you lied you are liar ó máa yọ ìbọn tiẹ̀ ṣe rí i pé báwa ṣe ń ronú àwa ta wà ń ta àti ronú yàtọ̀ tẹ́ bá sọ wípé ẹnìkan ó ń ṣe èrè ni ó lè lọ yọ àdá ṣùgbọ́n tẹ́ bá sọ pé òpòrọ́ ni ẹ́ á ní <laughs> ìrọ̀ náà n ò kà sí nǹkan kan ṣe rí i pé ó yàtọ̀ síra wọn so please ẹ má jẹ́ kí a fi rọ́bọ̀ jẹ́ ká fi rọ́bọ̀ ṣé à tẹra wa mọ́lẹ̀ à tẹra wa mọ́lẹ̀ dáadáa ṣé à búra wa à máa búra wa bọ̀ ká fi rọ́bọ̀ ṣe rí àwọn màmá kan wà ìyá mi tó ń pè mí yẹn màá pè yín mo wà lórí live program town hall meeting ẹ lọ join wa àwọn àwọn màmá kan wà wọ́n ti dàgbà sílùú òyìnbó bíbá ẹ̀ wọ́n ti wá at the age of thirty àròlé ten, at the age of thirty wọ́n ti pé sixty five báyìí wọ́n ti retire wọ́n fọ̀ gbẹ́ ìgbẹ́ náà fọ̀ tó fi di pé wọ́n retire ìyá yẹn wá ń gba ẹ̀sùn tẹ́rẹ́tẹ́rẹ́ yẹn o wá ń fi o wá ń fi jìbìtì gbowó yẹn lọ́wọ́ ẹ̀ ṣé tí ìyá yẹn bá fi ọwọ́ ìka tó fi fọ̀gbẹ́ yẹn tó bá ti bọ ìdí ẹ̀ tó bá fi ṣépè fún ẹ bóòlù yìí fẹ́ rí. ara ta ló máa mọ̀ nìyẹn. so ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká ẹ má jẹ́ ká wo nǹkan tá a fẹ́ jẹ báyìí ó ṣòro èmi ò mi ò rí àrídájú pé ẹnìkan gbọ́ lọ fi ṣe jìbìtì o èmi ń sọ̀rọ̀ generally mo dẹ̀ fẹ́ fẹ́ kẹ́ ẹ fọkàn ọmọlúwàbí gbọ́ nǹkan tí àròlé sọ yìí ẹni tí àròlé ń protect kì í ṣe family ẹ̀ ló ń protect bàbá tó sọ̀rọ̀ tán bàbá gúnrúgbìdó kì í ṣe ohun ara ẹ̀ ló ń protect ó ń protect àwọn ìyá wọ̀nyí bàbá wọ̀nyí irú wa ò lè wà ń bì kan kó wá yẹ pé owó ké kọ́bọ̀kọ́bọ̀ tẹ́ ẹ̀ ń tẹ́ tó fi ń san gbogbo nǹkan ti wọ́n ẹ jọ ẹni tó bá nídìí owó ẹ consult ẹ millions la dá nínú world media á dẹ̀ ní gbogbo àkáǹtì yẹn in total tẹ́ bá fẹ́ béèrè wọ́n á sẹ̀ǹdẹ̀ sí yín ajakun ilé sẹ́ndì ẹ̀sìn gbogbo bá a ṣe dáwó nígbà tí wàhálà ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ gbòho ṣùgbọ́n wọ́n fi bí sú wa ọ̀pọ̀lọpọ̀ fi bí sú wa àwọn olè àwọn kinní kan àbòsí náà ṣe ń bẹ̀ thank you àgbà bẹ́ẹ̀ ara ló ń ta yín ṣẹ̀mọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ ti ní depression wà lára yín ẹ fẹ́ dé Yorùbá ọ ẹ má fi kanra mọ́ wa má fi kanra ẹ mọ́ wa àjà àdẹ̀lẹ̀ bá jà àlè níbi ká máa bú ẹnikẹ́ni nítorí pé ọmọ ìyá kan náà ni wa a dẹ̀ máa délé bó o bínú jù báyìí lọ èmi àti ìyá àjọ dé Yorùbá nation bó o lò lọ màá so ṣé nìmọ ẹbí ọbọ màá wọ ẹ dé Yorùbá nation bó o lò lọ màá wọ ẹ débẹ̀ i'm telling you this so ẹ jẹ́ ká ṣe báyìí ẹ má jẹ́ káwọn olóṣèlú kan wá kan wá ọba ọlọ́run wa o ọlọ́run yóò dùn tiwa bàbá wa ẹ jẹ́ ká kọjá lọ sí ọ̀dọ̀ mo rò pé máa béèrè question lọ́wọ́ àwọn tó ń wá lẹ́ẹ̀kan ni tán bá ṣì wà ń bẹ̀ àwọn tí wọ́n fẹ́ ṣe rally ní Washington DC èmi rò wípé ó yẹ kán sọ fún wa bí ẹnìkan bá ń bọ̀ láti ìlú kan sí ìlú kan ṣé wọ́n lè kóra wọn jọ sínú mọ́tò kan máa bọ̀ tá bá fẹ́ gbòtẹ́ẹ̀lì ta nìkan pè ṣé mo pé mi sì ń ṣe ń rally la pè tí má fẹ́ gbòtẹ́ẹ̀lì ńkọ́ tí mo dẹ̀ kúkú afẹ́ ṣe vacation mi bẹ̀ mo lè wá kí n máa ṣe fọ́ọ̀n fọ́mọ Yorùbá vacation tí mo lọ lọ́jọ́ kìíní tí mo lọ bẹ́ sómi kí ló dà fún mi tí n bá kúkú lọ síwájú àwọn United Nations tí mò ń wo Buhari báyìí tí mò ń gbéṣẹ́ pẹ̀lú ojúkorojú rárá kí n máa ṣe ṣe lórí kíbọ̀dù ó máa bẹ́tà o. now bàbá wa secretary ojú eh, ojú òjàká ẹtu ẹ mọ ẹ sì máa padà wá ẹ bá mi gbé wọn sójú wòran wọn ní ìdí láti dá wa lóhùn question méjì mẹ́ta ìyẹn àkọ́kọ́ question kejì ni wípé bàbá wa